أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nábì náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn ọba subhanahu wa ta'ala kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àsánú wa láyàtà kìyàmà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah bóyá mi ní Islam òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ́bọ̀ ayé pé man yuridi Allahu bihi khayran yufaqihu fid-din ẹni tí wọ́n bá fẹ́fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́wọ́ bá ń bẹ̀ sáré ọmọ sáà fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ akíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam ọlọ́ọ̀bà ń bẹ mọ́sá fi ẹ̀sìn rẹ̀ yí wa dáadáa ọlọ́ọ̀bà bóyá nínú islam a wà á sì gbìyànjú ni láti gbọ́ islam yìí àkànníjókòó tẹ̀tẹ̀rẹ̀ ká sọ pé a fẹ́ gbọ́ islam yìí láìpẹ́ a sì gbìyànjú lọ́fàá amir mumini umar bin abdulaziz rahimahullahu ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ fáwọn òṣìṣẹ́ pé ìnàlẹ́yìnlá wọn na àárí àmàláni fi ka fáàmàlì fi hìmà ìnàlẹ́yìnlá wọn na àárí àmàláni fi ka dájúdájú òru àti ọ̀sán wọn dúró wọn ṣe lára rẹ̀ fáàmàlì fi hìmà wọn náà ṣiṣẹ́ mbẹ̀ òde wọn náà ṣiṣẹ́ láàrin méjì yẹn amájòkó tẹ̀tẹ̀rẹ̀ mọ́ máa sọ fáwọn yẹn pé òwe pé bọ́mọkùnrin bá dí bí nǹkan ò lè kọ́ máa lé nǹkan nǹkan lé wa o wàláì màláíkà ikú lé wa ramadan tá a gbà táyì nìsí ó ti kó nu yé ramadan tá a gbà láyé nu à ń súnmọ́ sàárè wa ni à ń súnmọ́ sàárè wa ni dandan ni ká máa mọ àwọn pé màláìka kú wà pẹ̀lú mu wọ́n ní kul yatawaffakum malakul mawt alladhi wukila bikum sọ fún wa màláìka kú dáa yẹn pẹ̀lú yín kó gbẹ̀mí yẹn ó wà pẹ̀lú yẹn yóò mú yóò wàlá yóò mú wa kó tó wá múra ẹ̀jẹ̀ àṣìṣe dáadáa inú ṣẹ́dáṣe náà látẹnumọ́ fún wa ń jò ní Qur'an káwọ́tọ̀ pé Ramadan ti lọ Quran náà ti lọ nù ara o kàlífún kálukú wa lọ́kùnrin wa lọ́mọdé wa alágbàlagbà wa a gbìyànjú láti mọ̀ ń pa Quran ó wà very very important bùkátà ayé gan àti tàlìkíyàmà a rí bí Quran mo dá wákà kan tí àfáwà kan máa dá pé èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀ máa yìí lọ dúró gbọ́ náà sí arákùnrin duro gbọ́nà sí arábìnrin kùránì awo ẹ̀sán òní tèmi àrùn tó bá wò tọkọ tí ò san jàǹdàmà owó yòókù san ó tọ́ ni gbogbo bùkátà wa ẹ̀jẹ̀ agbésọ́dọ̀ ọlọ́run ọba fi ìkra wọ́n sọ fún wa pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi yí wa pé díẹ̀ bá ka qur'an aya mẹ́wàá lọ́ọ̀ka ní ọgbọ̀n aya lọ́ọ̀ka ní pẹ̀lú farabalẹ̀ tó bá ní allahumma inni abduka bínú abduka bínú amatika di biyadik tó bá ní kadílẹ̀ gbogbo ìbànújẹ́ rẹ̀ ọlọ́wọ́ sọ dayọ̀ fún ọ ọlọ́wọ́ mọ́sá sọ gbogbo ìbànújẹ́ wa dayọ̀ fún ẹnìkọ̀kan ọlọ́ba gbogbo bukata wa mọ́sá bá a gbogbo gbèsè tá a jẹ́ mọ́sá bá san ọlọ́ba bóyá mi ní islam ẹ organize àdúgbò yìí kẹwàá àfa ẹ̀yin obìnrin ọlọ́run tó bá wa ṣe nìsí àwọn obìnrin ti di màálímọ̀ tó tó pọ̀ ẹ̀yin obìnrin èyí tá a máa sọ kóra pa nǹkan sàtàlátò a máa dáwà kà máa lè rí ọ̀tá mi téńté ọ̀tá rẹ ti ń fi ṣeré ṣètò lọ́tà wà ìnà ṣètò lakum àdó fàtàkìrò àdó wa ṣètò níbi ẹ ṣeré ọ̀wá ń dún wájú ọkùnrin ọlọ́kùnrin ọ̀wá ní olè ọ̀tá rẹ gan ní ọ̀tọ̀ ṣeré ẹ̀ ọ̀gá náà dára yín ládùúgbò kẹgbàáfà obìnrin kó ẹ̀yin ọkọ ẹ àgbà fọ ọkùnrin kọ́ máa kọ́ ẹ̀yin ọkùnrin náà ẹ bá kírun àṣùbà tán ẹ spend ẹ lo hour kan láti kọ́ nípa Quran lẹ́yìn irun ìṣáì kẹtù wọlé lọ ẹ mú hour kan ẹ lò láti kọ́ nípa Islam oye ọlọ́wọ́ bíi àbùkátà àtàyà dàrkíyàmà ìmáàmù tó ní ti gbàdí ìṣùwà nínú ọ̀rọ̀ tí arígbàdọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ipe. وشي شوالهم صلى الله عليه وسلم عليه حديث الله سيدنا سعيد الخضري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال أبي سعيد الخضري وني النبي صلى الله عليه وسلم من شغل قراءة القرآن عن ذكري ومسألتي أتيت أوك أفضل ما أعطى السائلين الله أكبر رواه الترمذي وني أنتم أقول قرآن kò wọ́n á ti tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́ọ̀bà ó ní bùkátà kan lápẹ̀jú èèyàn méjì ni wọ́n wá sẹ́ńbì kan àbí wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀bà ẹ̀sán adédégbá sí wọn ka quran a'udhu billahi minash shaitonir rajim bisimilahi ṣagala o qira'atil quran wọ́n ti ń ka quran yọ ọmọ pé quran náà dé ń ká ìdájọ́ fẹ́ kí wọ́n ti tadabbur ni ó bẹ̀rẹ̀ sí ronú sí ó bẹ̀rẹ̀ sí ronú sí ọ wá ti àgbàgbé láti tọrọ ntọ́ wọn máa sí yẹn ọlọ́ni máa fún ní ti ń fẹ́ kí n tó fún ẹni tí ń tọrọ nǹkan lọ́wọ́ mi. ó di eyín àlùmọ́ni ṣẹ́gàlá ó kẹra àtìlù kùrán ẹni tó báyìí pé kẹra àka kùrán ó kó àìrójú bá àǹzíkiri wọ mas'ala ti ju kó tó máa rántí kó máa rántí láti tọrọ nǹkan lọ́wọ́ ìmí ọlọ́wọ́ bá àtẹ̀yẹ́tò afdẹ́lù ní máa fún yóò ní ọlá máa àtà sa ilé tó ju tẹ́tí tọrọ nǹkan mi lọ ẹ̀rọ gbọ́dọ̀ ti nífẹ̀ẹ́ kí ẹ máa tọrọ nǹkan rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà tó máa ń ka Qur'an tó ọ̀tí ẹ̀rọ ti tọrọ kan lọ́wọ́lọ́wọ́ba ọlọ́wọ́bọ̀ àtọ́ afọ́ni tó ń fẹ́ tọ́lọ́lá ju níta pé ń tọrọ kan lọ́wọ́lọ́wọ́ba lọ. ó di yé wa àmì bẹ̀rẹ̀ wọn tuntun ẹ̀bẹ̀ jà fi Qur'an ṣeré. àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in wọ́n máa ń ka Qur'an gbogbo wa wọ́n kò lè tán wọ́n kò máa fi tán wọ́n ti lọ lè wọ́n ka Qur'an pẹ̀lú wọ́n ka Qur'an fún torí quran anabi ní ọ̀dà bíi rànkúmi ní tí ọba súnmọ́lẹ̀ yóò ọmọ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni quran tí àbájíká ọmọ ẹ máa ka quran kó máa ṣe tìláwà wọ́n gbàgbé ẹ orin ṣètọ́ọ̀n ní èmi ṣètọ́ọ̀n ní kéèyàn gbàgbé orin àmọ́ quran ọ̀ gbàgbé ẹ àfikájú káwọn ọmọ yẹn à ń ẹ̀ǹdéjì wọn kó máa ka quran láàárọ̀ kó máa ka quran lọ́sàn-án kó máa ka quran lálẹ́ pápá ó ní wa mọ́sọ fún wa pé Abu Yahya ọ̀kan náà wọn sábẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà kí n lò ṣáà kan ìwà ń ka Qur'an sókè Baqara ló ń ka jọ náà ọtí ọmọ rẹ̀ yáyá sílẹ̀ ó lè sọ sí ìmọ́lẹ̀ nígbà tí ń Qur'an ẹsìn yẹn àbí tó súnmọ́ ọba ní káyì gbé ọmọ ikú mi tí mo tẹ̀ sí kẹ́sì mẹ́wàá tẹ̀ mọ́lẹ̀ jàre inú dídí rẹ̀ ló bá fura pé ìmọ̀lẹ̀ kan move nígbà tí ó wo sọ́mọ́ ọba rẹ̀ pé ìmọ̀lẹ̀ ń padà sí sọ́mọ́ ni ìmọ̀lẹ̀ ń padà sí sọ́mọ́ ni. àwọn sahabatul kiram radiyallahu anhum ajma'in wọ́n bá sì rí nǹkan ìmọ̀ báyẹn ẹsẹ̀ kẹsẹ̀ wọ́n sọ fún mi ya Rasulullah níta màrí ni wọ́n kí wọn tọ́lú bá ní ya Rasulullah níjọ́ kejì ni ẹ lálẹ́ àná mọ̀ nǹkan Qur'an mo sọ ẹsìn bẹ́ẹ̀ ẹ̀wọ̀n bá rí mọ́lẹ̀ báyìí anábì wá rẹ́rìn músẹ́ anábì ní a àwọn màláìka ni wọ́n ń gbádùn tìlá wọn ti kùrán ni wọ́n fẹ́ sọ àánú ọlọ́run sínú ilé rẹ̀ tó wáyé pé òun ní ń ba àwọn màláìka ilẹ̀ ẹ̀rú ń ba ẹ̀sìn yẹn lọ́fẹ̀ẹ́ fi já tó wáyé pé ọ̀dákẹ́ ni ọlọ́run bá sọ ìkẹrẹ sínú ilé rẹ̀ àti àwa tá à ń ka kùrán àti kùrán yóò máa sọ ìkẹ́ sínú ilé wa ni mò ń bẹ̀ wá ń tòótọ́ lọ́wọ́ bá ẹ bẹ́ẹ̀ pé Ramadan ti lọ quran ti lọ ẹjẹ́ agbìyànjú kónkálukú engage ara rẹ̀ pẹ̀lú quran èyí tí wọ́n sọ pé ah kìnnì kan bẹ tó lálásù quran lọ wọlá ìrọrùn tàwọn tó ń ṣe ṣètò ní ní jẹ́ gbèsè yẹn lẹ̀ pé ọtọ́ bá ń ka quran tó bá máa ka eh, ẹsẹ̀ lọ́mọ àgbára o anabi muhammad sallallahu alayhi wa sallam ó lè ní bá ń ka quran wa ó wà ṣáà kó ń bí kílá wá ti hà ó wà nílà tìláwà yẹn tìláwà yẹn nílà fọláwọ àjọrán yóò gba ládàá méjì yóò gba ládàá pé ó ń nira yẹn la ó sì gba ládàá pé ń ti tìlá tẹ̀lé kùrán ọmọ yẹkọrọ alukùrán tó bá wà hùwà máhìrún bíi tó bá máa kà ládàá yẹkọrọ àmà àsáfàrà àlùbárara lóyè máa kà pẹ̀lú àwọn màláìkà àwọn ẹni di yẹ wa mọ̀yábìnrin Islam kùrán yìí wá sí rí kì kùrán yìí tàbí gba kùrán yìí sí ẹmẹ bá wọn máa fi kuraani ṣeré ẹmẹ bá wọn fi kuraani ṣàwàdà ẹmẹ bá wọn fi kuraani ṣẹ̀fẹ̀ kí ẹ kí fati ọlọbẹ ẹ yọ ẹ kí ní àti ní ẹlẹrìn ẹmẹ bá wọn ṣe kódà tó bá wà ní jòkó náà ní ṣe ẹyà àdìdì kó ń bẹ tó bá ní jòkó náà ní ṣe bẹ ẹyà àdìdì kó ń jòkó yẹn torí bínú ọlọ́wọ́ bá ní ìmọ̀ di yé wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala búra fún wa pẹ̀lú gbogbo nǹkan pẹ̀lú gbogbo nǹkan inú sọ́tò la قالوا باني بسم الله الرحمن الرحيم فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين wọ́n ní fàlà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ròyìn kò rí bó ṣe ròyìn ròyìn ó sì mú bí máa tùbùsì mú búra pẹ̀lú tí àwọn rí wọ́n máa la tùbùsì ròyìn mú tún búra pẹ̀lú tí àwọn rí kí ló tún kù nǹkan méjì náà ni nǹkan àrí àti nǹkan àrí ọlọ́run mo búra pẹ̀lú tí àwọn rí mo tún búra pẹ̀lú tí àwọn rí náà gbólóhùn tí àwọn gbọ́ láti ẹnu òjíṣẹ́ alápọ̀nlé yẹn wọ́n máa wà bí káwọ́ lè ṣe kìí ṣe kúrin ní Quran kọ̀lí lẹ́mọ̀ ìgbàgbọ́ yín ló kéré púpọ̀ ẹni tí Quran kọ́ ni. wọ̀lá bí káwọ́lì káhìn kìí ṣe dáàmà fi yẹlẹ̀ wò ni kìí ṣàgbégbani kìí ṣàgbégbani kọ̀lí lẹ́mọ̀ tadhakkarun ìròyìn ló kéré púpọ̀ jù tanzilun min rabbil alamin ọlọ́wọ́ bá gbogbo ẹ̀dá lọ́sọ̀ Quran náà kalẹ̀ ọlọ́wọ́ bá tẹ́lá gbogbo ẹ̀dá lọ́sọ̀ Quran náà kalẹ̀ ẹ̀dá kù kó ń kálukú wa engage ara rẹ̀ ẹ wá wo àdìsí mẹ́rin tẹ̀lé ìtúgbà wá fún wa nípa oríire tó wà ń pa Qur'an imaamu Tirmidhi gbàdí ti wá pé anabi Muhammad sallallahu alayhi wa sallam àti ìzàgbàdo sinna abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu ó ní ẹ̀ máa ń ka Qur'an aráfikọ̀ ládàá mẹ́wàá mẹ́wàá ni aráfikọ̀ ládàá mẹ́wàá mẹ́wàá ni bani bisimilahi rahman rahim arafi 19 ale a tisa ata asha ọwọ́ bisimilahi rahman rahim ìgbàládà 190 reward times 10 19 times 10 190 reward <coughs> tó bá lè ké fatiha láti bẹ̀rẹ̀ fatiha níbi gẹ́rẹ́ maghdubi alayhim waladdallin 120 ní àwọn alphabet wọn bẹ̀ which is ọgbọ́nada 1200 ẹ̀wọ̀n yìí tó wọn bẹ̀ tó wà ní kí fatiha láti alhamdulillahi alamin arrahman arrahim tó wà ní kàrà alayhim waladdallin ọgbàládà one thousand two hundred words ẹwu àwọn orí tó wà ń bẹ kó wá tó wá ké súra kó tó ké àwọn súra míì èyí ló fa ṣètọ́n kì í fẹ́ ká torí rẹ̀ ìmọ̀ àdọ́gbọ̀ kan fún wa èyí ká kùnrin àmà ká ní ti àwọn bàbá wa jọ̀ wọláyé àwọn bàbá yẹn bí wọ́n ti máa ká wọ́n ti ká wọ́n sì gbàládà àti wọn wọ́n lè sàn wọ́n lẹ́sàn rí àmọ́ wọ́n tó máa ká tó wọn fi ń sẹ́fẹ̀ gẹ́gẹ́ bí màgàlóbi ah kí ló ń ṣe òun ọ̀fẹ́ dáná ni ọfẹ́ rí bínú ọlọ́run ọba ní subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run ló fi sẹ́fẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ló fi sẹ́rẹ̀ kul abillahi wa ayatihi ọlọ́run ọba ní sọpẹ́ sí ọlọ́run ọba àtàwọn àmì rẹ̀ áyà rẹ̀ wa rasulihi àti òjíṣẹ́ rẹ̀ kuntum tastahzi'un ló wá di nǹkan ẹ̀fẹ̀ la ta'tabiru ẹ̀mẹ́wàá ẹ̀skízù ẹ̀mẹ́wàá ẹ̀skízù qad kafartum ba'da imanikum àti di o ọlọ́run ọba sọ wá di ó dọwọ́ ẹnì kan wà wọláyé gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ sí wa lórílẹ̀‐èdè yìí àbí tí ń ṣe wàhálà tí ń ṣẹlẹ̀ sáwà mùsùlùmí tí wọ́n pẹ́ abá gbọ́ kùránù yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa sheikh mahmoud abubakar gumi rahimahullah tó ní rádùn àdáhání ilà ma'ánil kùrán ẹ̀dá ronú padà aláàkà yẹn ẹ̀dá padà sí tùmọ̀ kùrán tábà ń dá sí pàrọ̀pọ̀ kùrán wọláyé gbogbo wàhálà yóò dìkù lápèjúwe mùsùlùmí dáadáa tó bá ka sọ́tò ìfàtíhà tó bá ka sọ́tò ìfàtíhà tó ronú sí tó gbọ́ tó gbọ́ yé kùn tó bá gbọ́ lóbi dáa kùn tó bá gbọ́ lóbi dáa kùn tó bá gbọ́ lóbi àṣà aláṣà kùn tó bá gbọ́ kọ́ máa kọ́sì àwọn kan kùn tó bá gbọ́ lóbi kọ́ máa fowó sí jẹun ẹlòmí ló lọ́gbà mo wà nù fúrájà pé kọ́ fowó sí jẹun máa sàlàyé fún sọ́tò ìfàtíhà Ummul Kitab nìyẹn sẹ́bà màsáni orúkọ tí fúrájà ń jẹ́ pọ̀ فاتحة الكتاب أناني لكم تقرأ لكم أناني أم الكتاب أناني ما ببو قرآن أولي سورة كفسي سورة فلولاته أو عبر الفاتحة النبي محمد صلى الله عليه وسلم أنت ربا جواجو الله با تبا برسي كيهم تبا برسي كفاتحة الله وبوني إني قالوا أروا ملاجو كفاتحة سمجي aya méje lowa na ní sùtòlù fatiha sábà àmàsáni aya méje tá a máa túkà aya méje lowa wà fatiha a pín sí méjì yóò and half three and half ìwọ ẹrú tó ń ké fatiha onímẹ́ta àbọ̀ ala subhana wa ta'ala onímẹ́ta àbọ̀ ẹ wá gbọ́ àgbọ́yé rẹ̀ ǹjẹ́ pé ti ń ọ̀pọ̀lọpọ̀ pé ndị isi àwọn mùsùlùmí pé àgbọ̀yé fati àláfíà ń kọ́ sí yahudi àbí nasara kí ni ọlọ́run bá wí nínú ọba bẹ̀rẹ̀ sí kí gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́n bá ní ọlọ́run bá wọ́n gbogbo ẹ̀dá ọmọ tawhidi rabbil tí a tawhidi tawhidi ọgbà pé kò sẹ́lómi tẹ́tà gbogbo nǹkan àfọlọ́wọ́ba àwọn màláìka ni àwọn àlùjànnú ni ọmọ ènìyàn ni sánmà ni ilẹ̀ ni ẹja ni ẹ̀kẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọba tí ọkẹ́ gbogbo èèyàn láyé mùsùlùmí ni yọ mùsùlùmí ni ọlọ́wọ́ kẹ́ láyé kódà mí ọlọ́run máa kẹ́ ń tí mùsùlùmí dá gan ju mùsùlùmí lọ nítorí kíni mùsùlùmí ló ṣiṣẹ́ rí náà ṣiṣẹ́ rí musulmi iṣẹ́ eré tí ẹ̀yọ́ gbẹ̀sẹ̀ lálẹ́ kìyàmà àmọ́ kẹfìrí ò lẹ́sẹ̀ tí gbọ́dọ̀ lálẹ́ kìyàmà gbogbo ẹ̀sán tí ẹ̀wọ́n sá fún láyé ni tó ti ẹ̀ pọ̀ àmọ́ musulmi ó ní àwọn reserve tó dáa jù tí ń gbẹ̀sẹ̀ lálẹ́ kìyàmà arrahman arrahim ọba àṣàkẹ́ ọ̀run pé àwa musulmi nìkan ọlọ́mọsá kàwá kún wọn lọ́ba ní ọ̀kẹ́ lálẹ́ kìyàmà gbogbo àwọn kẹfìrí àwọn ti gba gbogbo ládàá àti wọn láyé ó rí eyín àmùsùlùmí dáadáa yóò gba ìsìn rẹ̀ láyé yóò gba lálùkìyàmà láhùn búṣírà fi dúnìyà wọ̀là àkírọ̀ wọ́n gba ìró obìnrin láyé ọkàn wọn balẹ̀ láyé wọ̀láì ah, àwọn èèyàn ń rúkú báyà ń bi owó lóye máa ti fọkàn balẹ̀ ní ọkàn wọn rówó tán ọkàn wọn balẹ̀ àwọn yàrá gbé bí ipò ni wọ́n dípò ọkàn wọn balẹ̀ ọkàn ni ìfọkànbalẹ̀ lẹ́wà alábìzikẹ́ láàhì tẹ̀tùmáì nínú kòlóòmù ẹgbọ́ ntí mọ̀kànlẹ̀ balẹ̀ náà ní kẹ́ ẹ máa sìn rántí ọlọ́run arrahman arrahim ọba àjọkẹ́ aleyhi tawhid asma wa sifat ọlọ́run ọba àti pé ọkọ yẹn ẹnìkan ò tó jẹ́ ọkọ yẹn àwọn ọlọ́run ọba ìròyìn ọlọ́run ọba yẹn lómi ní ń a àwọn ọ̀gá ni wà ní mutum di mutuwa tálọ́mù ènìyàn ikú yọ tálọ́ntọ̀ tálọ́ntọ̀ wà ní ikú bàbá yìí ikú bàbá yìí kọ́ ndí ń dáwọn ọ̀bí lọ́dọ̀ ọlọ́wọ́ fún mùsùlùmí ọmọdé mi Islam ọba olùkápọ̀ ojú ẹ̀sán wọ́n á pé òun náà lọ bá ọjọ́ gbé àwọn ọba wà tọ́pọ̀ ikú bàbá ọ̀kan ní pẹ̀lú ọba kankan ọba akínìkan ọba akínìkan nígbà bá gbangba kìyàmà gbogbo ohun tí ń jọba ọlọ́wọ́ gba gbogbo àṣẹ lọ́wọ́ kálukú yóò máa la tẹ́mìlíkù nafsun lè nafsin ṣe á wàlà amúrú yóò má ìdín lọ. wọ́n yẹ pé kò ní sí ẹnìkan ẹ̀mí kan ò nílẹ̀ lágbára láti kọ̀ntúrò ẹ̀mí kan ẹ̀mí kan ò lágbára láti kọ̀ntúrò ẹ̀mí kankan wàlà amúrú yóò má ìdín lọ́ọ̀ àṣẹjọ́ náà tọ́lọ́wọ́ bá mi Allahu ni ọlọ́run ti ní kó ṣe announcement special announcement liman mulkul yawm ẹlọ́yin ta lọ ba lónìí liman mulkul yawm ta lọ ba lónìí ta lọ ba lónìí onkaluko dakẹ lónìí ọlọ́run wa dáhùn fún akpọ̀ lillahi wahidul qahar tọ́lọ́wọ́ bá ní alwahid ọba kan so alqahar ọba tó dùn wọn kan lọ bóyá mi nu islam eléyìí ni mẹ́ta tọ́lọ́ ọba ààbọ̀ yóò kún ní iyyaka na'budu wa iyyaka nasta'in ilé àti tawhid ubudiyya <clears throat> tawhid ìjẹ́rú fọ́lọ́ ọba ìwọ́n tó ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in tó ń sọ lọ́lọ́ lóṣà ìwọ́n tó ń pè iyyaka na'budu wa iyyaka nasta'in tó ń sọ lọ́lọ́ babaláwo iyyaka na'budu wa iyyaka tó ń tó ń sọ lọ́lọ́ yẹn tí ń jó nǹkan láàyè tí ń pọ̀fọ̀ mùsùlùmí tí ń pọ̀fọ̀ tó yẹlẹ̀ o àyìnlẹ̀ yà kàn ábùdù ọlọ́jọ́ ẹ̀rú ọlọ́run tó jẹ́ abdul dinar oṣù sórí ibú dinar ọlọ́mọdé ọdún ẹnì kọ̀ọ̀kan wa à ń bẹ̀ wá àtúmọ̀ tó fún lọ fún wa pẹ̀lú ògùn ọba subhanahu wa ta'ala tá a fi sọ fún wa yìí pé ká gbìyànjú ká rí pé à thirty minutes yẹn o tó a àrọ́gbọ́dá sí ọlọ́run ọba gbogbo àgbọn sí tó ń ṣètò náà mẹ́ta bá sanwó lẹ́sàn-án lọ́ba àwọn ọmọ ẹ̀yà wa kó gbàgbé pé Jaiz bank náà ní wa inú Ramadan làásán bá máa ṣe ìnáwó tó pọ̀ kódà gbogbo owó tó ẹ̀ka sanwó Ramadan làásán ó di sanwó àmọ́ kárí gbìyànjú akan namawa zero márùn six nine eight two one ọlọ́wọ́ bá mọ́tà gbàlẹ́ sí fún ọlọ́wọ́ bá subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk naam. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. oníbèrè ni nígbà tí ẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ ṣe àlàyé fi sọ̀rọ̀ kan ní ọ̀dọ̀ ọlọ́run ọba òun gbọ́ tí àfáà program lórí rédíò àfáà yẹn wá ń sọ nípa quran kíkà pé àfi kí èèyàn ó jókòó lóhùn nìkan fúnra ara rẹ kó fi quran kó ka kó wá fi tọrọ àwọn nǹkan wá sílé pé kó wá bóun ka kó wá bóun sọ kò ní sábàlẹ̀ kankan fún ẹ̀yẹ lọ́wọ́ bàtú jẹ́ pé kìí sẹ́ni tó ní bùkátà ló ka kúrò àwọn ẹ̀rọ àgbẹ̀bà àtàmẹ́lẹ̀ tẹ́lẹ̀. àfa ẹ ẹ bọ́yá màá lọ kó sí mistake aláǹkọ njọ kan ìmáàmù tẹ̀gbẹ́sì ló gbàdú tiẹ̀ wa ìṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó jáde sáwọn sàhábà ọwọ́ ni a fi kùmọ̀ wa ahmaru wa aswad ari dúdú nu yari pupa nu yari funfun nu tẹkara ọ̀nà Qur'an ẹ̀ ń Qur'an اقرأوا القرآن واسألوا الله به قبل أن يأتي قوما يقرؤون القرآن ويسألوا الناس به أما كقرآن كاسب ما في التورن كلام لوبا سواجو كما كتودي كتب ما كقرآن ما في التورن كاي كما في التورن كلام ويا إلى يقول أعسي أمي يلي كجو كقرآن ألا كي تبا ونو ترى إمام النووي آه تنسل عين با التفكير بيه imam nawawi sọ pé àwọn tabi'un sọ́ha àni tabi'in al-kufiyin ó fẹsẹ̀ ní lẹ́gbẹ́dẹ́ àwọn tabi'i àwọn ará kúfà tí wọ́n bẹ́ẹ̀ ka Qur'an máa kóra wọn jọ láti tọrọ orí lọ́dọ̀ ọlọ́wọ́ bá ó wà nù tazkir àbí azkar àbí al-azkar ti imam ẹ̀ṣẹ̀wò al-azkar imam nawawi ó di wa bí pé kéèyàn lè kójọ ka Qur'an ó di àwọn afá oríṣiríṣi ní kálọ́ mìíràn wá sọ nǹkan kó máa pe ara o ó yẹ kí ẹ máa wádìí dáadáa kó tó máa gbẹnu àtẹ́lù nǹkan wallahu ta'ala alam. láti tẹ̀sí wa ni pé olówó tí ó yẹ kó yọ zaka tí ò wá yọ zaka yẹn bẹ́ẹ̀ owó tí ó yẹ kó fi yọ zaka yẹn ó wá lọ sí àdúgbò tí wọ́n ti ń bùkátà sí omi tí omi ń jẹ wọ́n ní àmbẹ̀ ó wá fún yẹn pẹ́ bọ́ọ̀lù ẹ̀rá kò ṣe ó ṣe dédé pé ó yọ zaka ni àbó ṣe sáràkà lílé káì ó fi sabilillah inú àwọn ọ̀nà mẹ́jọ tí ẹ kéèyàn yọ zaka sí inú ẹ̀ ní kéèyàn yọ zaka sí wọ́n fi sabilillah kéèyàn fi ṣe ẹ̀rí ọlọ́ọ̀gá pẹ̀lú yẹn tí wọ́n pẹ́ lóòótọ́ ni wọ́n ń jí àwọn mi ládùúgbò yẹn wọ́n wá fowó yẹn yọ zaka síbẹ̀ wọ́n fi sabilillah náà ó ṣe déédéé oge zaka lè kéde pé kákọ́wọ́ fáwọn èèyàn nìkan ni zaka yíyọ owó tí wọ́n kọ́ yọ gbàgbọ́ yẹn two million ni ọwọ́ tó ti ń díyà omi ọwọ́ agbẹ́ bọ́ọ̀lù fún wa ó di ọ̀sẹ̀ tí wọ́n á fún wa ní reserve pẹ̀tọ̀ àmọ́ bọ́ọ̀lù o kí wọ́n fi tún ṣe òfin sabilillah ọwọ́ àánú nǹkan mẹ́jọ tí ọlọ́run bá kà fún wa pé ẹlẹ́rìí yọ zaka sí ọ̀la Qur'an èyí tí a tọ́ sọ́sí déédéé ọlọ́mùsá kàlẹ́sì fún ọlọ́ba jẹ́ mistake náà foríjì wọn ọlọ́ba sanu wa láti kiyama àwọn àti àǹsẹ̀ ń gbọ́ owó ètò yìí kábàtì kọ́rẹ́ wa o ọlọ́wọ́ sanu ẹni kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk